nafdac ṣàwárí iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè ayédèrú ohun mímu èèyàn mẹ́wàá lọ́wọ́ ti tẹ̀ àfi kí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ra àwọn ohun mímu pàápàá jùlọ wáìnì àtàwọn ohun mímu míì tí ìròyìn rẹ̀ gba ìgboro kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé àwọn kan ń ṣe ayédèrú rẹ̀ máa kíyèsára dáadáa kí wọ́n tó ra àwọn ohun mímu náà kí wọ́n sì máa wo ohun tí wọ́n bá fẹ́ mu kí wọ́n má ti pasẹ̀ bẹ̀ fa àìsàn sí ara wọn lára pẹ̀lú bí àṣírí ṣe ń fojoojúmọ́ tú báyìí pé àwọn ọ̀bàyéjẹ́ kan ń ṣe ayédèrú àwọn ohun mímu náà ní báyìí àjọ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ àti oògùn nílẹ̀ yìí National Agency for Food Administration and Control NAFDAC ti kéde pé àwọn ti tún ṣàwárí iléeṣẹ́ kan tí wọ́n ti ń pèsè ayédèrú ọtí ní ìpínlẹ̀ Abia bákan náà ni wọ́n ní àwọn ti gbé kọ́kọ́rọ́ sẹ́nu ọ̀nà àwọn ọjà kan tí wọ́n kẹ́fín pé wọ́n ń ta onírúurú àwọn ayédèrú ohun mímu nípínlẹ̀ ọ̀hún lásìkò tí wọ́n ya àwọn iléeṣẹ́ náà ni wọ́n mú àwọn afurasí mẹ́wàá tí wọ́n sì ti ọjà ọ̀hún pa títí tí ìwádìí yóò fi parí lórí ìṣẹ̀lẹ̀ náà nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí adarí àjọ NAFDAC lẹ́kùn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí Martins Ìlúyọ̀mádé ní ṣọ́ọ̀bù tó lé ní igba ni àwọn afurasí ọ̀hún lò láti máa fi ṣiṣẹ́ ibi tí wọ́n ń ṣe ní ọjà kan tí wọ́n ń pè ní cemetery níbi tí wọ́n ti ń ta àwọn ohun mímu tí wọ́n ń fi èròjà tó lè ṣàkóbá fún ara ṣe nígbà tó ń ṣàlàyé nípa àwọn oníṣẹ́ ibi náà fún Channel Television Ìlúyọ̀mádé ní gbogbo àwọn ṣọ́ọ̀bù tẹ́ ẹ̀ ń rí níbí yìí iléeṣẹ́ ni gbogbo àwọn tó wà níbẹ̀ ni wọ́n ń pèsè àwọn tí ayédèrú náà tí wọ́n sì ń tà á fáráàlú oríṣi àwọn ohun tí kò tọ́ méjì ló ń ṣẹlẹ̀ níbí o àwọn èèyàn kan ń ṣe ayédèrú ohun mímu táwọn kan ń ṣe lọ́pọ̀ yanturu ó pọ̀ débi pé ó fẹ́rẹ̀ má sí ìyàtọ̀ rárá sí èyí táwọn tó ń ṣe ojúlówó ń pèsè àti pé àwọn èyí tí wọ́n ń pèsè níbí wọ́n ń pèsè wọn láyìíká tí kò dáa pẹ̀lú àwọn irinṣẹ́ tí kò bójúmu rárá tí wọ́n sì tún ń kó kẹ́míkà àti àwọn kọ́lọ́rìn tí kò dára sí i ohun tí wọ́n ń ṣe ni pé wọ́n á kàn wá ike àti ohun èlò tí wọ́n fi ń pò ó àwọn míì sì wá ìgò ní tiwọn tí wọ́n ń rọ sínú ẹ̀ fún àwọn aráàlú láti mu ohun tó ń bà mí lẹ́rù ni pé àsìkò ọdún la wà yìí àwọn èèyàn ti ra omi mu sínú ilé tí wọn ò sì mọ ìpìlẹ̀ omi mu tí wọ́n rà bákan náà ló jẹ́ pé ojoojúmọ́ ni àìsàn ẹ̀dọ̀ àti kíndìnrín àwọn èèyàn ń peléke sí i tó sì jẹ́ àwọn ìwọ táwọn èèyàn ń mu tàbí jẹ ló ń ṣokùnfà ẹ̀ káàkiri Ìlúyọ̀mádé ní èyí túmọ̀ sí pé àwọn ohun mímu ayédèrú ti pọ̀ lọ́pọ̀ yanturu láwọn ọjà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí ó wáá rọ àwọn aráàlú láti máa kíyèsára nígbà tí wọ́n bá ń ra àwọn ọtí pẹ̀lú ohun mímu míì láti rí i dájú pé kì í ṣe ayédèrú làwọn rà tàbí tí àwọn mu Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.